أعوذ بالله من الشيطان الرجيم قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما أيا نجد الذين كذبوا شعيبا كأن لم يبنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف أتى على قوم كافرين وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء إلا البأساء والضراء لعلهم يتضرعون ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم فأخذناهم بغتة وهم لا يشعرون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم ونصحت لكم فكيف آسى على كوني كافرين وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلا بالبأساء والضراء لعلهم يضرعون ثم بدلنا مكان السيئة الحسنة أسافوا وقالوا قد مس آباءنا ضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكذبون أفأمن أفأمن أهل القرى أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون شريعة الله للإنسان تبيان وكل شيء سوى القرآن خسران وكل شيء سوى القرآن خسران شريعة الله للإنسان تبيان شريعة الله للإنسان تبيان وكل شيء سوى القرآن خسران كل شيء والقرآن خسرانا Ọlọ́run adúpọ̀ lọ́dọ̀ ẹ. Látara oore rẹ lórí wa, òun mú wa jókòó ti ọ̀rọ̀ rẹ. Ṣẹ́rí àtúnlọ ìlélẹ́. Ẹ ń sára lè ṣe bóyá náà. Wà kó lò ṣe é ṣe wà lè kó. Kúrò àná kó sí àná. Wà kó lò ṣe é ṣe wà lè kó àwọn ọmọ ṣẹ̀ríàtúláyì òfin ọlọ́run ọba wa ṣẹ̀ríàtúláyì òfin tí ọlọ́run ọba wa tí wọ́n tó gbé kalẹ̀ fáyé ṣẹ̀ríàtúláyì lílé ìrìnàfààní tí mo yá nà wà kó lò ṣe é wálé kúrò àná kúrò. كل شيء gbogbo nǹkan pátá léèyàn bá ti ní kí wọ́n yọ owó alukuraanu lẹ̀ òfo ni alukuraanu ló yanjú gbogbo nǹkan òun ló ṣàlàyé gbogbo nǹkan òun náà làwa jókòó tì í ọlọ́run àdúpọ̀ lọ́dọ̀ ẹ̀ látara oore rẹ lórí wa. tó ń jẹ́ kọ́rọ̀ rẹ bá wa láàmú ó wù wá gbọ́ kò wù ẹlòmíì gbọ́ ṣùgbọ́n lọ́wọ́ ní wà wá gbọ́ ó wù wá jókòó tì àìní wù wá gbọ́ mọ́ fún àwọn. ibi tá a ti sinmi lánàá òun ni ọlọ́run ti ń sọ̀rọ̀ àwọn àgbà ọ̀jà àwọn tí wọ́n bá ọlọ́run ní wa kọ́ làlìmọ̀láwò lábí iná káfàrú mi ká omi yìí àwọn àgbà ọ̀jẹ́nú àwọn kèfèrí àwọn èèyàn anábì ṣùáì màá ní dábà sọ̀rọ̀ ṣùáì bá. wọ́n ń kẹlẹ̀ máwọn tí wọ́n kù tí wọ́n gbàgbọ́ wípé làyín ní dábà sọ̀rọ̀ ṣùáì bá bẹ́ẹ̀ bá lọ ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ṣùébù ìnákùn ìdálàkà èrò ẹ̀sùnfò rẹ̀ bá lè tẹ̀lé torí wọ́n rí wípé agbára àwọn ká káwọn jẹ́wọ́ yà kí wọ́n sì gba gbogbo nǹkan ní wọn bí wọ́n ti ṣe fáwọn tí wọ́n tẹ̀ lánàbì náà nu gbogbo dúkìá wọn ni ẹ gbẹ́sẹ̀ lé wọ́n ní ẹ̀sùnfò tẹ̀ ẹ bá tẹ̀lé ọlọ́run wá rí wípé. ọwọ́ wọn ti ń wọlé pọ̀ ìyà tí ń bèèrè náà ọlọ́run wá sí wọn wọ́n àkàtọ tí wọn mú ọrùn lọ́jọ́ pàtó. bá wù fi dárí sí mi. ọlọ́run láà ní kí rọ́júbà kílẹ̀ ọ̀ máa kọ́ máa rí lẹ́sẹ̀ ọlọ́run lára nǹkan mẹ́ta lọ́lọ́run júwe níyà tó jẹ wọ́n rọ́júpà sọ́yà àti yahoo mọ́sílà mẹ́tẹ̀ẹ̀ta náà la wá papọ̀ sẹ́yọ kan gbẹ́dúlà lọ́bẹ̀rẹ̀ ẹ̀sùdò òun lọ́bẹ̀rẹ̀ tí wọ́n ti wò ó pé àá ìkì ọlọ́run ló dé yìí lẹ́yìn ẹ̀ lọ́lọ́run wá ní kí ariwo àrà tó lágbára. ó mú wa gbogbo ẹni tó gbé nǹkan lérí ó dúró bẹ̀ ni ẹni tí ń lọ ta wàásùbà wo fi dáàrí ní mo já sí mi ọlọ́run ní gbogbo wọn wà ní já símà bá a ti sọ gbogbo wọn dànù wọ́n kàn di wọ́n dòkú sára tí wọ́n lè kú òlójú kan ìbánu ọlọ́run ni bá a ṣe yíra padà. ẹ̀rọ nígbà mẹ́gbẹ́ ìyá ṣe bàbá mi bọ́lá ti sọ wọ́n dànù jáàsì mí náà tí wọ́n lè kó lójú ká. lẹ́yìn ẹ̀lọ́lọ́ wa ní kílẹ̀ ọmọ ọmọ mú ọkọ máa ń là. فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń pe Àlàdínà kábàbù ṣùwáyébá. Àlàdínà kábàbù ṣùwáyébá. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n pe ànábì ṣùwáyébù nírọ̀. Àlàdínà kábàbù ṣùwáyébá. Wọ́n ní tí ànábì ṣùwáyébù mú wá kìí sòótọ́. Kàálàmù yàgìnà òfin ha. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá dénú ìlú. Kàálàmù yàgìnà òfin ha. Bí ìgbà wọn ò gbébẹ̀ asọ̀mẹ̀dá ooru lámúyágínà ọbẹ̀ wọ́n yé ṣe tọrọ ìkọ́mà ni jàmbá léèyàn àpẹ̀dànáìtù bílímà káni yẹnì àkọ́mtù fíìmù gbogbo bẹ́ẹ̀ ni. kàn lámúyásẹ̀ náà ó fi há. lámúyásẹ̀ náà ó fi há. ọlọ́run ní sẹ́yìn bá débẹ̀ bí ìgbà pé wọn ò tiẹ̀ ẹnìkan ò gbé bẹ̀ rí láyé ni. Àlàdínà kàtàbù ṣúwàìbà kànú mọ́lúkọ̀ọ́sì. Ẹ̀wọ̀n náà, ọlọ́lá tó pe ṣòwébù rọ́nà dẹni tó ṣòfò. Ṣẹ̀gbá ni ẹ kọ́kọ́ kẹlẹ̀ mọ́ àwọn tí wọ́n gbàgbọ́. Wípé tí wọ́n bá fi lè tẹ̀lé ṣòwébù, ànábì ṣòwébù, wọ́n dẹni òfò. Ọlọ́run nígbà yàmí dé. Àlàdínà kàtàbù ṣòwàìbà gbogbo àwọn tí wọ́n pa ànábì ṣòwébù nírọ́ sọlọ́run mọ́ sí ra àwọn ànábì ẹ̀sìn ọlọ́run máa ń ràn wọ́n ṣe yóò dúró tì hàn. ọmọ ń dúró tì wọ́n ó dúró tànábì ṣùáìbù ọlọ́run níbẹ̀ bá débẹ̀ kà á nà ń lámúyásẹ̀ náà òfin yá ìgbàwọ̀ tí ẹ̀ tẹ́nìkan ò ìlú yẹn rí ni. الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين ọlọ́láwọ́ tí ń pa ànábì ṣọ́ẹ́bù nírọ̀ gbogbo wọn ní amófo tọ̀wọ́lá ánihún. tọ̀wọ́lá ánihún. ọlọ́ọ̀ni rẹ̀ ànábì wọn. tọ̀wọ́lá ánihún. má gbòó sọ́dọ̀ wọn mọ́. tọ̀wọ́lá ánihún Anábì Ṣuaibu wá ń sọ fún wọn wípé ẹ̀yin èèyàn mi ò. Ẹ̀yin tí ìyà dé bá lónìí. Ẹ̀yin lẹ́fà. Ṣébí lakọ́dé àbúlájì tùkún rí sáálá dìrọ̀bì. Iṣẹ́ tọba àti ìfìrán mi mo kú jẹ fún yín. Ẹ̀yin lẹ́ẹ̀ tẹ̀lé wánà sọ àtòlà fún. Bẹ́ẹ̀ sì ni mo kì í lọ ìyàtọ̀ jẹ yìí. Ọ̀dà ìgbà pé wọ́n wo Ṣuaibu pé ọ̀sánú wọn ni onígbà kẹ́hìnfà àṣà. aláàkà omi kàfìrí. àánú wo lẹ̀ ń wá lọ́dọ̀ mi fún kẹfìrí. bàkẹ́hìnfà àṣà. aláàkà omi kàfìrí. kẹfìrí tá a ti kì í lọ. ọmọ lójú bí àánú wọ àwọn kankan bí àánú ò gbọdọ̀ débẹ̀. ebo sọ̀rọ̀ ẹ̀ náà nígbà tí ń sọ̀rọ̀ àzáni yàtúwàsáni lọ́lẹ̀ nínú sọ́ọ̀tù lórí kọ́. àjílẹ̀dù kúlọ̀ wá ìdí ní ẹ̀fọ́ ní kọ̀ọ̀kan wọn ẹ̀fún alọ́gbọ̀n ọgọ́rùn-ún ẹgbà ní tá fẹ́ mú bẹ̀rẹ̀ ọlọ́run wà láàbá wùdù wọn. ọlọ́run ọgbọ́dọ̀ mú yóò lórí tó bá jẹ nígbà yẹn bá sì nà wọ́n ẹ nà wọ́n kọ̀rọ̀ torí sẹ́tà afẹ́ kí nínú àwọn ò ṣe kò ní lè ṣe ọlọ́mọ yọ ọ̀ràn ìgbàsẹ́lómi ti dá jẹ́ ọ̀rẹ́ nínú kò yẹ ẹgbà tó ọba jẹ́ ẹgbọ́ pọ̀ ọ̀wá ẹgbà lórí ìsìnkà kọ̀ọ̀gọ́rùn-ún ni àwọn òye ẹgbà ẹ̀lò ṣẹ̀rí àmì àìjẹgba tí òun ló tún fi lọ rọ́ọ̀lù mí tí ọba jẹ gba àtàkọ́kọ́ tí wọ́n mọ lójú ọtáyé lọ́jà tí ń ṣe bílálà fún. ní a mú ìyá lọ ojú ó ti yàn bá òun gbọdọ̀ tún ṣe léyìn mọ́. ṣùgbọ́n àìjẹ́ àti sọ́dà àti sọ ẹ̀sẹ̀ dáyọ̀ òní náà ni wọ́n ti mú wa torí kẹ́rẹ́rù ó lè fẹ́ ẹni tí ó tún ṣe ni. ẹgbẹ́ tó ọjọ́ sọ wípọ̀ ọ̀sẹ̀ sí tọ́lọ́hùn ṣùgbọ́n kó lè jẹ́ sájírù wọ̀rọ̀dẹ̀ méjèèjì ni hùdúùdù máa ń ṣiṣẹ́ sájírù ni kó lè kí ẹni tí ò tí ì ṣe ń lọ pé má débẹ́ o wọ̀rọ̀dẹ̀ kó sì lè dẹni tó ti ṣe padà kú o kọ́mọ fi ṣe má rọ́díù nù wà láwùmù lè lè fún rì mùkímù rọ́dì ń wọlé abudu láyà rẹ̀dá òwú ìtàlà àtọ̀ níta bá ti bú ọmọlúwàbí. mukimu èbú wo pẹ̀lú ọtọ́ títà sáàbì oṣù nǹkan ṣe mọ́ rọ́ọ̀dì hùn yóò dá padà ń bi tí ṣe tí ọ̀dà ṣùgbọ́n wà láàbùdù tí èèyàn bá jẹ́ irú tiẹ̀ láyà rẹ̀ dá àwù ilà làásọ̀ yóò tí ì jẹ́jì títà bí wọ́n mọ̀ nǹkan abílẹ̀ lọ́rẹ́ rú ni. anábì sọ́ọ́bù ní ẹ wá ń retí kí n sàánù wọn. àlàkà omi ń ẹsẹ̀ ń retí àánú lọ́dọ̀ mi sáwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ èyí sàánú kèfèrí. ànábì a àti sọ̀rọ̀ ẹ̀fọ́ apọ̀ lánàá mo tọ́ padà sẹ́ ń bọ̀ fún aṣọ bí tí wọ́n ti sí ànábì sọ́ọ́bù ni wà kẹfà àṣà àlàlẹ́ kà omi ẹ̀ta màmá àrísàlì náà fi kọ̀rí àti yín nàbí yìí. إلا nígbà ọlọ́run parí ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ẹ̀rí pé ń gbé bọ̀ ibẹ̀ láti sinmi ọ sọ kan ti sọ ayébù tá ti bẹ̀rẹ̀ lọ́dún yìí ti wá parí ẹ̀ ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tó dáa ẹ̀ nínú súrà yìí àtàwọn èèyàn ọlọ́run wá ń jó yé wa láti sọ ìṣesí gbogbo ìjọ gbèsè sí wọn ni pé máa àrísálì náà fi tọ̀rí àti ìmí nàbí yìí. ẹ má jẹ́ kí tàwọn yẹn sọ ébù ọ̀rí àyín lẹ́nu kò sí ìsánẹ́bì kan tá a rán sí ìletò kan ilà àkàdínà àlàbèlèbàtà ìwà tọ̀rọ̀ àyè. àyàfi káwọn ọlọ́run. káfi fi gbá àwọn aráàlú mú a gbọ́dọ̀ fi nǹkan kan síbẹ̀ wọn torí láàfin di fífi ìyàtọ̀ wọn mú wípé wàá máa arísáré náà fi kọ̀rí àtìyìn náà fi yin ọkà sábà sọdíye pé táwọn aráàlú bá ti pè ọ̀rọ̀ ọlọ́run Ìta fi tẹ̀lé ni pé akásí náà á là bìlì bàtà. Ìwà gbọ́rọ̀ ìlà lọ́rùn rẹ̀ sọ̀rọ̀. A fi báṣù ẹ̀pọ́kùn. Ẹ̀pọ́kùn kéèyàn fẹ́ jẹ ọmọ rí jẹ ànáwó ẹ̀sìn. Wàtọ́rọ́ ìnira ànáwó ẹ̀sìn. Ọlọ́run ní àdìnnà ń bílí bá sáyì bóso fakiru ni àìní ìpọ́nkùn ọlọ́run la máa fi gba wọn mú. wọ́n dọ̀rọ̀ ọ̀lù. òun làbá fi ní nínú agbára ọlọ́run lọ́wà hukumu àtidájọ́ ẹ̀ ní búùsùn ńlá bí ibi wà sí ibi àìsílẹ̀ àhámákì. nínú agbára tọ́lọ́run máa ń ṣe àtidájọ́ ọlọ́run ní búùsùn làbíbì. o lè fi ẹ̀fọn kù sínú ọ̀rọ̀ ẹni ọgbọ́nú tọgbọ́n lẹ́yìn tó sì ní làákàrè ó lè bá fi búùsù sínú ọ̀rẹ́ ẹ̀ tí ó máa wá tí ó jẹ tì kí kó sì wá ṣe fi àìṣìlẹ̀ àhámọ́tù kọ́ wá fi kọ́ máa dùn kọ́ máa dá sínú oúnjẹ ẹni tọ́gbọ̀ táwọn wò pọ́gbọ̀ tí ó sì máa pé nínú gúúsù bá jámù gúúsù ló ní bàtà ọlọ́ọ̀la afigbá wọn mú torí wípé wọn tẹ̀lé tọlọ́hún. bílíbà ta yìí ìkọ́kùn lónìrànran afigbá wọn mú wádà rọ yìí àti àtìmíra. ọlọ́run láàfin nira fi mú wa làálà òun yàtàràwùn ọlọ́run ní tá a fi máa ṣe bẹ́ẹ̀ ikímọ̀ tá máa mú wa òun náà ni tí wọ́n lè máa rawọ́ sí a náà wọ́n lè máa rawọ́ ẹ̀ẹ́d tí wọ́n máa rawọ́ sáwọ́ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀. làálàá ohun ya dọ́rọ̀ àwọn na ó wí bẹ́ẹ̀ ń bò mí kó wà máa mú dààmú wá ń gbà mí làálàá ohun ya dọ́rọ̀ àwọn náà bóyá ẹ lè máa rántí mi. síbò mí ọlọ́run sì máa ń mú ìnira wá fún yàn ìjùmọ̀ yìí zàlàkà ka le tọ̀jú yìí bì ká lè mẹ́ni ó gbàgbọ́ ẹni tí ó gbogbo aráàlú máa pàdé ṣùgbọ́n kò sí sáàfì mẹni tí ìwà masáàsì ẹ̀ jódodo nínú àdánwò ni nígbà bá mẹ́dánwò dé tí ò tún sá masáàsì nígbà láàtò ó mọ̀ wípé lóòótọ́ tọkàntọkàn òní fi ń ṣe kí ni ní fi wá sí wa tí ọba ti sá ọlọ́ọ̀ni. wàmá àrísẹ́lìnà fi kọrin àti mí nàbì yìí àti ìrá nábì kan tó kan ìlà kásínà àdáàbílẹ̀bà sáàyè wà sọ̀rọ̀ yìí. àfi káwọn ọlọ́run ó fi gbá wọn aráàlú náà mú aráàlẹ̀ tó yẹn mú ìpọ́pọ̀ àti ìnira. ثم بدلنا مكان سيئاتنا حسنة ọlọ́run lẹ́wọ̀ ọlọ́run bàjálí náà bá a bá fi gbá wọn mú bá a ṣe sọ àtúmọ̀ fi pààrọ̀ àyè aburú wọn ìyẹn nù tá a fi kà wọ́n nínú àdánwò alẹ́ àsánátà àtúmọ̀ mú dáadáa wá. tí wọ́n tún wá padà di ẹni tí ó tún máa gbénu dáadáa àti ìjẹ́ nǹkan lẹ̀ fún un. àtà àfáwó àfáwó títí tí n tá a ṣe fún wọn tí ó fi pọ̀ tí ó fi pọ̀ níjọ́ mi àmọ́ wá bẹ́ẹ̀ àmọ́ tún máa ápù sí ètò orúkọ ọlọ́run yẹn ti alú nẹ́ka máa da yóò fi kú náà olùlẹ̀ abùn abùn ni tọ́ba pọ̀ tọ́ba tẹ tọ́ba dé lẹ́nu tẹ ní òní ẹ̀ máa náà ọ̀la àbítúlẹ̀ náà wípé adá àpá o tí n ta fún wọn tí ó fi ṣe kí ni tí ó fi pọ̀ sàwọn pé tẹ́lẹ̀ ìyà ni wọ́n náà fi kàn wọ́n tẹ́lẹ̀ ká tó tó ṣe dẹ̀kùn. Wàkọ́lù kọ́dẹ mọ́sá àbá nàbọ̀rọ̀ wọ́sà. Wọ́n wà àwọn àwọn tó dùn àwọn tí wọ́n ọ̀bá yà táwọn ti ń jẹ wọ́n wà máa pàtàn. Wípé ọ̀rọ̀ táwọn ń jẹ lónìí. Kọ́dí mọ́sá àbá nàbọ̀rọ̀ wọ́sàrọ̀. Àwọn bàbá wa ìnira àti dẹ̀kun ti ṣẹlẹ̀ sí ṣáájú wọ́n àkàbínáhùn bàtítàtà àwọn ohun láàyè ṣe òru. wọ́n àkàbínáhùn bàtítàtà àwọn ohun láàyè ṣe òru. ọlọ́run lẹ́yìn ẹ̀ làwọn ọlọ́run ó gbà wọn mú àkàbínáhùn bàtítàtà ń lábàádì. àdínáhùn bàtítàtà wà wọ́n mú láàyè ṣe tí wọ́n ní mà nígbà tí gbàmú àwọn ọlọ́run bá dé. ọlọ́ni wa láwọ́ àná àlàlùkùrọ̀ àmànú. ọ̀làwọ̀ àná àlàlùkùrọ̀ àmànú ọlọ́ni fẹ́ gbogbo àwọn àlejò tá a ti sọ̀tàn wọn fún yín bẹ́yìn. ọlọ́ni fẹ́ gbogbo àwọn ànábì wọn dé tí wọ́n ṣe wá sí fún wa àmànú tí wọ́n bá lọ gbọ́ ọlọ́run gbọ́ mi. wọ́n tàkọ́ ó tí wọ́n sì páyọ̀ ọlọ́run. làfàtánà àléyìn bàràkà tí ń nà sàmà. ọlọ́run lárùbáríkà sámà. tí í sòjò àbásílẹ̀kùn ẹ̀lẹ̀ fún wọn wàlà àrùd àlùbáríkà nù lẹ̀ tí ń sàwọn nǹkan ọ̀gbìn tí ó da ọlọ́run láàbá mu jáde fún wa wàlá kí kásá bù ṣùgbọ́n wọ́n pọ̀rọ̀ àwọn ọlọ́run nírọ́ náà ò sì máa kàánú wàlá kí kásá bù bá a kábi náà ò. bí máa kàánú ẹ̀sìn ti bù ọlọ́run ṣùgbọ́n wọ́n pe ọ̀rọ̀ àwọn ọlọ́run wọ́n pè nírọ́ àbúrò wọ́n pọ̀ ọ̀rọ̀ wa nírọ́ ọlọ́run látara irọ́ tí wọ́n pe ọ̀rọ̀ àwọn ọlọ́run òun ni wípé àwọn ọlọ́run náà sì gbà wọn mú látara tí wọ́n pè nírọ́ ọlọ́run ní sápẹ́ gbàgbọ́ ni àlùbáríkà lè á ṣe fún wa ìsọ́mọ̀ náà àbá ṣe fún wa. nínú àlùbáríkà alẹ̀ ní gbogbo ohun tí ń jáde ń bẹ̀. arínú àgbà wá láti ìsìnkán gbé apánàbì ní akérè mú lọ́kùnkùnzà ẹ máa pọ́n búrẹ́dì kọ́ ẹ̀pọ̀n lé fa iná sàmà ọ sọ̀kalẹ̀ nínú àlùbáríkà sánmà wà àkàràjàwó mẹ́ńbàrà káàtìlà àrùbí ó sì yọjú ẹ̀ jáde láti inú àlùbáríkà nù lẹ̀. wọ́n ti ẹ̀wà dọ̀ọ́yìnbù wọ́n ń gbé ọ́nbà tí a wà lórí ẹnu àyà yìí ó ń gbé lẹ́sẹ̀. ọlọ́run láwọ̀ ọlọ́run tí wọ́n bá gbàgbọ́ ni ohun tá a bá ṣe fún wa pé lábàtà náà alẹ́ tí ń rẹ̀ sàmá ìwàlà áàbì àwọn àlùbáríkà kan tá a lè kà tán láti sánmà àdílẹ̀ rẹ̀ fún wọn. akábàtà náà fásitì ń bẹ̀rù ọ̀dọ́. bí tá a sọ pé láfàtà náà tó ọba fi pé lákàndọ́ iná olóòtú màkànnà ọlọ́lá àbápàṣẹ fún wa àlùbáríkà sánmà àti tilẹ̀ wàláàkìn kádùràbù bìmọ̀ wàláàkìn kádùràbù ọlọ́ọ̀ni ṣùgbọ́n wọ́n pọ̀rọ̀ àwọn ọlọ́run nírọ́ bá a kájú ọ̀hún. ọlọ́run láà fìyà wọn mú nítorí fífi ọ̀rọ̀ wa nírọ́. أفأمن أهل القرى أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون الله ni أفأمن أهل القرى ọlọ́run ní àbáwọn aráàlú tó kan wọ́n wá fàyàbalẹ̀ alhamza abẹ́wọ̀n ọ̀tá àwọn ọmọ akéwò hamza ìsìnfàámù ni ṣùgbọ́n ìsìnfàámù ẹ̀ níta òbí xìláàtù bí ìgbà téèyàn ń bá èèyàn wí kìí ṣe tàhíkí pé a máa retí kí wọ́n dáhùn. ọlọ́run lábọ̀ àwọn ará àlejò kan wọ́n fàyà balẹ̀. àwọn àfẹ́ẹ̀sì gbà wípé àwọn ará àlejò tálùkùránù mú wáyù fáwọn ará mẹ́kà ni. sọ̀rọ̀ fáwọn náà ní sọ̀tà àwọn ará ẹ̀yẹn sọ̀ẹ́bù fún ìtọ́lọ́run fi ọwọ́ ń sọ fún ará mọ́kà pé afọ mi náà lòlẹ̀ kù rí sẹ́yìn ará àlejò mọ́kà náà ìjẹ́ iná ń fàyà balẹ̀ tọ́lẹ̀ iná ń fà bí yí nírọ́. àbá mi náà lòlẹ̀ kù rọ́ àǹtí náà. abẹ́ fàyà balẹ̀ pé wá bẹ́yìn náà bó wá báwọn èèyàn ànábì àyà wá. a lè mú àbà yín lásìkò tẹ́ ẹ sùn báàtà yàbíìtù zàìtú tíyàrá ó sùn bàyà tárántí ọba yín lójú oorun wàhùn mú náà ìmọ̀ sáàmù wá bá yín lálẹ́ lẹ́ni tó ti sùn sẹ́ẹ̀ni mà àwọn àmì náà lù ọlọ́lá àbẹ fàyàbalẹ̀. ẹ̀yin ara maka aya tí àwọn bá sùn náà tò á bó wà á mú ya wá dé bí wà ó mú yálẹ̀ ààbò náà tẹ́ máa ṣeré tẹ́ máa lọ tẹ́ máa bọ̀ tíyàwó sì dé òsígbà tá a lè mú dé. àbá mi ọlọ́run ara ń fàyà balẹ̀ sétí èmi ọlọ́run tó إلا القوم الخاسرون لا مكر الله إلا القوم الخاسرون ọlọ́run lábẹ́ ń fàyà balẹ̀ sí ètè mi ọlọ́run mọ́kíwọ̀ ọlọ́run bá a ti tún náà nù wà mákàrú wà mákàrà ayàpọ̀ náà Kùránì tọ́lọ́run ti jó yá pé òun ọlọ́run ń dá ète wọn bàbá wa a máa rí ẹnu a máa rí wípé amákàrú wọn dẹ́tẹ̀ wàmákàrà ńlá ọlọ́run tí ó ti wọn ẹ̀yìn ò ṣe tú wa bàkà wábì ní ìsìnká tuntun mọ́kìrù bíi ní pé ọlọ́run tù ìlú fi jẹ́ pé bọ́lọ́run bá ṣe pé nǹkan ẹ̀ ní kábà pé bẹ́ẹ̀ bá ń rí tú lọ́nà míì bì kan bẹ́ẹ̀ bá débò míì yóò yìí wọ́n nígbà òtí lóhùn dẹ́tẹ̀ ẹ̀kọ́ dẹ́tẹ̀ ìwọ́nìjà ọlọ́run ló wí bẹ́ẹ̀ ní alùpùpù kí ló máa lọ tí ó ní nǹkan lọ bá a bá rí lọ níbi wàmákàrú wàmákàrà lọ pé wọ́n dẹ́tẹ̀ táwa lémi ọlọ́run náà tú ète wọn nígbà tá a bá débi afa amina makira lọ́ọ̀yì abẹ́fàyàbalẹ̀ sí tútú ètí ọlọ́run àgbẹ̀kọ̀ òtúmọ̀ wọ̀dá afa aminu makira lọ́ọ̀yì ọlọ́run ní àràbáyìn ara mọ́kàfàyà balẹ̀ pé mi ọlọ́run ọba mo lè gbà nàbí tẹ́ ẹ̀rù tì mú yín tí ń jèsè fàlàyà àmọ́nu máa tẹ̀ra láàyè ìdálẹ́kà òun rẹ̀ ọlọ́run ní kò lè fàyà balẹ̀ sí ètè mi ọlọ́run yìí lálẹ́kà òun mọ́lẹ́kà sí òun àfàwọn tí ọba ṣòfò ọlọ́mọdé àṣòfò káwa náà mú o. amọ́fàyàbalẹ̀ sétí ọlọ́run ọ̀sọ́nà tí o lè gbà múyàn ẹlòmíì torí nǹkan ti ń dá ọ̀tà pàkàkà sọlọ́run pàkàkà ńgbà ọ̀kú owó bá dákú ẹ̀ rí mọ́sáàsì ẹwà tí mọ́sáàsì ti sẹ́ńjì bá ti ń bẹ lápò ṣùgbọ́n ńgbà ọba ṣe tí ò sówó ẹ máa rí nǹkan ìwọ́n ń gbọ́ báyìí yọ ta lélebele kiri ní ẹ̀ rírí ilé ìsìn balẹ̀ ọlọ́run ni ó ọlọ́run tó ṣe ti ń jọ́ lójú ó lè mú kó owó ètò ẹ̀sẹ̀ ti ń dúró lọ́dọ̀ ẹnìkan láwùdáàmà yín là bó ṣe dọ́dọ̀ ẹ̀ náà ń gbọ̀ báyìí ó tún lọ́dọ̀ ẹlòmíì òun èdè ó ń bì kan mọ́tòrò ilé wàá fẹ̀yà balẹ̀ pé àwa ti lówó yìí tí àgbà náà lè wọnú wo wa mọ́ kí a lọ ń pọlọ́hùn yìí kí lọ ń pọlọ́hùn yìí bọ́ ẹnìkan ń bẹ táwọn bàbá tó tó ni wọ́n ṣàdúrà fún ṣàdúrà fún pé ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ máa padà sí aburú ọlọ́pẹ́ wọn padà. sọ́ra padà ṣe aburú ẹ̀sùn mi àwọn ti kọjú eléwu bó nítòsí léèṣe kú láyé àwọn náà jọ̀wọ́ rẹ ọba gbajúmọ̀ ni o bá ti dákọ ẹlẹ́sìn mọ́ ọwọ́ rẹ ọ̀tẹ́ ọba ìyàbalẹ̀ sí tọ́lọ̀ ń lè ṣe ni pé ọlọ́wọ́ lè agbára kó lè fi kà wá mọ́ àwa ti kú lọ yóò sì rí ó tó kú yóò rí. agbọ́dọ̀ fàyàbalẹ̀ sétí ọlọ́run àbáminu màkàrà ọlọ́run ní àbẹ́hùn fàyàbalẹ̀ sí ntọ́lọ́run lè ṣe torí kò kú sí tí ò lè ṣe kò sí tí ò lè ṣe gbogbo orí tí kálukú wa bá wà ká máa dúpẹ́ fún ni kódà kọ́ jẹun tí kò ká dúpẹ́ a tún gbọ́dọ̀ tá a bá wà lórí ìṣesí kan táwọn òpé nǹkan ò tí ì jagunjú àti ń yìí wọ́n bá rí bẹ́ẹ̀ ni ẹ tí sábẹ́bí kó tó bímọ tóun jùbìlì sọ fún pé ó bímọ ní kí aláwí yìí yìí pé yín rọ́ọ̀nì mọ̀tàgbàdé ìwà ìmúra àti àkìrà bàbá ní fún mi náà ní ibi èèyàn dé tí èyí tí o sagbara kan tí èèyàn fi ń ṣe nǹkan kan mọ́ kò ti dé pẹ̀. ọlọ́ni ara ah, ìwọ ló ń wí bẹ́ẹ̀. ọlọ́ni kàdáálíkà bọ́bà mi kàdáálíkà bó ṣe ibi nù. ṣùgbọ́n ọba tèmi wà láyà. ó ní sọ fún ọ pé tí wọ́n rò nù. ọ̀rọ̀ ju nǹkan mi lọ lóde mi ọlọ. ọ̀kadùnkọ̀ alákòóso kámi kọ́mọlù wàlámúta fún ṣàríyá. kí ló sọ pọ́lọ́ ebe egun lórí kàlákìtù kàmí kọ́bùlù ìwọ gan tó ń jẹ èèyàn lónìí lọ́wọ́ bẹ̀rẹ̀ tá a fi dọ́ làbùtà kò ṣe à. ọ̀jẹ̀ kankan kò sí egun kankan. bàbá ló bímọ pẹ̀lú bó ṣe lẹ́lẹ́gùn ọmọ bí náà. èyí ò túmọ̀ sí kẹ́nìkan kan wá. Kama má já kan ní òkè ọlọ́run bí kankan la bá ń lé ká má wò fọwọ́ olè tẹ́ ìjọba òtí lè náà ó tún máa fọkàn sí náà ni pé oore pọ̀ lọ́dọ̀ lọ yóò sì wá èyí já kan ní òkè bí kankan la bá wà lórí ẹ̀ sọ́jẹ́ ṣòro a gbọ́dọ̀ gbà pé kíní yóò lè san kíní ni wọ́n máa pa ọ̀rẹ́ jíjẹ́ àyùmọ̀ yẹ ẹni tí wọ́n ti rò pé ntí ń ṣe ní ọ̀pá tọ́lọ̀ fúlàlàfíà àmì rẹ̀ tó sì gbádùn tọ́lọ̀ mú lọ. ọlọ́run ní abọ́ aminu mẹ̀kàràláàyè bẹ́ẹ̀ni ọlọ́run ó ti ṣe tí mo bá ní ti ṣe bóyá aburú mo ní fi kàn yín tani nínú ti ń rẹ́rìn pé kò lè ṣẹlẹ̀ bóyá dáadáa mo ní fi kàn yín tani ẹni tí ń tún ọlọ́run àwọn bàbá wọn pé èèyàn níkọ̀ kàtẹ́ nǹkan wọ́n kìí ṣe yorùbá ní múná bẹ́ẹ̀ ń bọ yorùbá ti rí múná lárúbáwá náà ni lárúbá làwọn bàbá sopọ̀ mọ́ra wọn so mọ́ yorùbá ikú ah, ni múná bẹ́ẹ̀ alẹ́kànnà àwọn aṣáájú tó ẹgbẹ́ tó fi ṣe mọ́tà rẹ̀ lárúbáwá tó wọnú yorùbá wọn lọ lónà náà mò ń náà wá ọba tó wọnú yorùbá ni. ọlọ́ni wà láàyè amánú mákìrà lọ ìlàlẹ́kà ọmọ dábàá yà kálẹ̀ omi àdó àwọn ẹni òfò. àwọn ọlọ́pàá ìdílé ńlá bí bayani sùn lálẹ́ rúdàmí báàdì àní ha. ọlọ́ni àwọn alámúyá sùn àrídàmí ọlọ́run ní àbáwọ̀ ọlọ́run làmúyáhádì lílàbíìnà yàrìsúnà àrùbà àbáwọ̀ ọlọ́run àti àti ìṣe ìtọ́sọ́nà ká jẹ́ kí wọ́n dá mà àwọn tó jẹ́ pé àrìsúnà lẹ́yìn àdámì ìbàdí àlè àwọn tí wọ́n jogún lẹ̀ lẹ́yìn àwọn tá a parun wípé kí ni a ó ra ọ̀nà ṣááwù báwo ọlọ́run bá tún fẹ́ àsọ́bù náà ń bí dùnà ọbẹ̀ a lè tún fi ìyàjà wọn náà lára ẹ̀ṣẹ̀ tí wọn náà tí wọn bá ṣẹ̀. ọ̀nà tó bá wọn aláàkúlù bè fà òun láyà sí ma wọn. ọ̀nà tí bá wọn aláàkúlù bè fà òun láyà sí ma wọn. a lè di ọkàn tí wọn náà pa tí gbogbo tí wọn bá ń wí fún wọn tí wọn ò ní gbọ́ lágbọ̀gbà kárì bá gbà wọn mú ẹ bá fọyà balẹ̀ tìlítà lukú rọ àbí. Ṣàkóso aláìka mi ní àrùn báyìí ha. Ọlọ́run ní tìlítà lukú rọ gbogbo àwọn àlétò àwọn ànábì ọlọ́run tá a ti sọ. Ṣàkóso aláìka mi ní àrùn báyìí ha. Ìletò ti àwọn èèyàn Núhù ọlọ́run ti sọ. Ìletò àwọn èèyàn Húdù àti bàpàdé lẹ́sìn ìletò àwọn èèyàn ará ànábì sọ́ọ́lì abápadé lẹ́sìn ti lúùtù abápàdé ti Ṣuaibu lọ́lọ́run sọ lọ́dún yìí ọlọ́run ní kò rọ̀ ọ́ gbogbo àwọn àlétò àwọn ọlọ́run wọ̀nyí ni à ń bá à ń sọ̀tàn wọn fún ọ ìrì ànábì já obìnrin báyìí náà ọlọ́run ànábì ọlọ́run wọn wọ́n mú àwọn ọ̀rọ̀ tó ṣàlàyé gbogbo nǹkan yékéyéké. wọ́n mú wọn fàmákánù lè yúmi nù náà kádàrá àkàkọ́ máa ma àbárù abalụ nù náà fún ẹni tọ́lọ́run bá kọ wọn ò ní sọ pé làwọn ànábì pa tó àti pé pè ọlọ́run ní wà máa ń kàánú ní yóò nínú bí máa ka zàbù mi kọ́. iṣẹ́ ń pè irọ́ wọn ò tó bẹ̀ wọ́n pè lódodo tó dáa ti kọ́ pé náà ni wọ́n pè. kàdálíkà yàtìbáwò lọ́wọ́ àlàkùnrin ọlọ́run gbogbo ẹni ọba ṣe kẹfẹ́ ní sọ̀rọ̀ mi àwa la di ọkàn ẹ̀ pa. ẹni kò tó ṣe kẹfẹ́rí sí tí wọ́n bá gbé kalẹ̀ tá a bá kọ́ pé kẹfẹ́rí lọ yà. sàwọn ẹ̀ka wò lọ́dọ̀ ọlọ́run. tí o tò wá mọ́ wọn kí àkùnrin dájà wọn náà kàn máa ti ń garun wo máa garun àwọn wọ́n máa rọ́ọ̀lẹ̀ ẹ̀fẹ́ kakúnnù ìrẹ́gbẹ́ báwa náà ọba ti máa ọba alẹ́ta yá bá wọn lọ. báwo bẹ̀rẹ̀ ká. ọmọ wàjáde náà lè akẹ́sọ́rì ìmí ní ahadin. wàmọ́ wàjáde náà. لأكثرهم من أحد وإن وجدنا أكثرهم لفاسقين. Ọlọ́wọ́ ọ̀pọ̀ ahadin àkọọ́lẹ̀ kan ò sí pọ́pọ̀ su èèyàn ká bá wọn lórí ohun tí wọ́n ṣe lérí fún wa kí wọ́n sì múṣẹ́ ọ̀pọ̀ sí yòó lè múṣẹ́ ìlú bẹ́ẹ̀ tó ṣe kébè ní. máa wà jáde náà lé akíntàrà mi ní àdé wàyí wà jáde náà akíntàrà òun làfà ṣèké. ibi tẹ́ ti rọ́pọ̀ su èèyàn ibi tí wọ́n ti ṣe pòkì sọ lọ́nà. ẹ bá rẹ̀ nà bàbá gbé olórin kan wá ẹ̀wọ́ lọ́wọ́ gbogbo èrò ni ó kù ń bẹ̀ lọ́lọ́ ti sọ kí ló tún fi ó wí ìwọ lọ́kàn yọ kúrò níbi ìrégbè ìdí ìrégbè láyé tí pọ̀ wà máa wà jáde náà ní mi ní àádín wà ń wà jáde náà ibi èrò pọ̀ níbi tí wọ́n ti ṣe ibi tí wọ́n bá ti wà lórí àdéhùn tí wọ́n bá ń ṣe fẹ́mi làwọn máa sìn péréte ìlẹ́mọ̀ bá ń bẹ̀. fún amáyà lọ tún lọ tún wò ó lé ọba ti wá kà wá dúpẹ́ fọlọ́hún ọba tó tòmí mọ́ bíi kéèké àwọn ibi tí èyí ti pọ̀ tí wọ́n ti tẹ̀lé tọ́lọ́hún tí ò tòmí mọ́ ibi ọkọ̀ sún èèyàn tọ́jẹ́ kò kí ni wọ́n ṣe wà máa wà jáde náà lè ákìtárì yìí mi lè áhàdì yìí. وإن وجدنا أكثرهم لفاسقين الحمد لله رب adúpẹ́ arójú ara ààyè kétò ni àmàrójú ara ààyè gbọ́tò ni já lè rójú kàrá ààyè kétọ́lá kàrójú ketola ààyè أبقى رب القمال يا شيخنا هج ويب بما فاجنا بعلم ابن علم الحبيبي حمدا بما قد فاجنا من مرشد يجب ويب جزاك رب بجنة بدوس من غير كاذبين